ورحمة الله وبركاته أداء وقسم الله وبا أترى يسمى نبوى محمد صلى الله عليه وآله وسلم الله وبا تي أتقدر من الله من أنوره tí ó tún ní ká máa pàdé báyìí lónìí lórí ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń dé sí etí gbọ́ yín látorí ìtàkùn àdàbà 88.9 fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn èmi ọmọ ìyá yín abu aiman alhassani tó tún ti wà nílé agodo wà yíò láti mọ tukọ̀ ètò ọ̀hún lọ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi ìgbélé tí ń láti ìwáṣẹ̀ lọ́wọ́n bá àlékọ́lá kójọ kó bá fi sí ilé ìjánu àṣánà tiwa ibi tí a ti fọkàn tẹ̀ pé a ti bá lọ́dọ̀ ọlọ́run náà ní ká ti bá o ọlọ́mọdé àbá níbo míì àti àwa tí a wí àti àwa tí a gbọ́ gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ lórí ètò yìí abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́lọ́n kó jọ kó sí ní ìbálẹ̀pẹ̀ dáadáa fún wa láyé ní sàárè àjọgbà kìámọ̀ ẹ̀yìn ògbó arínulé lónìí pẹ̀lú ògọlọ́run a tún máa bọ́ sínú agbọ́nrin àkọ̀tún àkórí míì ilé ìtòní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àtàwíd òun náà ni báàbù àṣàfáà báàbù àṣàfáà ojú pọ̀nà tí ń sọ̀rọ̀ nípa àṣàfáà kí ni à ń pè ní ṣàfáà àfáàwa tí wọ́n kọ tírà yìí àwọn olùmọ̀ tí wọ́n kọ tírà yìí wọ́n mú ọ̀rọ̀ ṣàfáà wá nínú tírà yìí kí ló fà á wọ́n nítorí pé lè annal mushrikina alladhina ya'buduna al-asnama torí pé àwọn ẹlẹ́bọ tí wọ́n ń jọ́sìn fún àwọn òòṣà tí wọ́n ń jọ́sìn fún àwọn ògédègbè tí wọ́n ń jọ́sìn fún àwọn ère tí wọ́n nírègùn kọ́ bọ̀ lé wọn lórí wọ́n sọ wípé inna ha ṣùfàáhù láhùn ìdàlá pé àwọn òòṣà wọn yìí àwọn ògédègbè táwọn ń bọ yìí àwọn òkúta táwọn ń bọ yìí àwọn òtóbẹ̀ láti dọ́dọ̀ Ọlọ́run ọba directly ṣùgbọ́n àwọn ìtàwọn ń yìí táwọn mú ní ọlọ́run kéékèèké táwọn olóyìnbó pè ní goddess àwọn ni yóò mú àwọn dé ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa hum yushrikuna billah kò sí nǹkan míì tí wọ́n ṣe ju wípé wọ́n ń wá ọlọ́run ọba wọ́n ń bá wá orogún wọ́n ń bá ọlọ́run ọba wọ́n ń bá wá akẹgbẹ́ wọ́n ń bá ọlọ́run ọba wọ́n ń bá wá ẹgbẹ̀ra subhanahu wa ta'ala mímọ́tò fún ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá bákan náà ìṣirikúnà billahi fi dùá wọ́n ní wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́ọ́lá nínú ìjírẹ̀bẹ̀ wàlẹ́ fìrọ́ọ̀tà àti ìwá ìrànlọ́wọ́ wàmá ashbah dalik àti àwọn nǹkan míì tó bá tún fara sí nǹkan tá a sọ yìí torí wípé àwọn tí wọ́n lọ ń báyìí wọ́n ń pè wọ́n wọ́n ń bèèrè nǹkan tí ó ṣe wípé ọlọ́run ọba nìkan ló ní ìkápá rẹ̀ láti ṣe fún ẹrú ṣùgbọ́n àwọn ń bèèrè àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn ọlọ́run kéékèèké tí àwọn fúnra wọn tó yẹ pé àwọn náà gbé kalẹ̀ wọn àwọn nǹkan tó yẹ kí wọ́n ọlọ́run ọba directly wọn ní ọlọ́run ọba directly ọwọ́ àwọn yìí àwọn òòtà kéékèèké àwọn wàhún bí záàlìkà ìdùnnúnà annahun mu'azzimuna lillah inú èròǹgbà tí wọ́n nípìlẹ̀ àwọn lérò pé ogun táwọn ń ṣe pátápátá àwọn fi gbé ọlọ́run ọba tóbi ni àwọn fi bàbára ọlọ́run ọba ni torí pé nínú ọpọlọ tiwọn nínú làákàyè tiwọn àwọn lérò pé ọlọ́run ọba yẹn ọlọ́run ọlọ́run ọba àlékọ́lá walillahi al-asmaul husna ọlọ́run ọba àlékọ́lá ló ní àwọn orúkọ tó dáa àwọn ìròyìn tó dáa ọlọ́run ọba ló ní wọn àwọn nílò pé ọlọ́run ọba yìí ó tóbi ju ẹni tí a lè bá sọ̀rọ̀ fúnra wa lọ a lọ tó wá ní àwọn bíi àwọn tá a lè pè ní personal assistant bí àwọn pa pa pa àwọn pa inú àbá gbọ́dọ̀ wa ní orí ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá gangan walillahi masalu al-aala wọn ni eléyìí nínú àwọn nǹkan tí wọ́n lérò ní pé àwọn ń gbé ọlọ́run ọba tóbi àwọn sì wò pé ọlọ́run ọba tóbi kọjá tí èèyàn kàn lọ sọ pé èèyàn fẹ́ béèrè nǹkan lọ́wọ́ directly ló fi wá fà á tí wọ́n fi wò pé káwọn tún ní àwọn ọlọ́run ọba kéékèèké àwọn ọlọ́run kéékèèké àwọn ni wọ́n á nígbàgbọ́ wípé àwọn ni ó bá wọn gbé sí àwọn dé ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáàní wàlákìnnahum fil àkíkọ́ munaqqisuna ṣùgbọ́n nípìlẹ̀ èyí tó dòdò rọ̀ ni wípé àwọn ẹni wọ̀nyí láàyò àbìmúnà lọ́hà wọ́n gbé ọlọ́run ọba tóbi rárá ọlọ́run ọba ò tóbi wọn bal múná kìsù nàláhù ṣùgbọ́n ọlọ́run ọba àlekọ́lá wọ́n tún dín títóbi ọlọ́run ọba àlekọ́lá wọ́n tún yẹpẹrẹ ni bẹ̀rẹ̀ pé kò sẹ́nì kankan tó lè mú àlébùbá ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́run ọba táwọn alimu bikuli shay ọlọ́run ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan ni wàláhù alhukumu tam almutlak ọlọ́run ọba yìí tó bá sì dájọ́ ìdájọ́ rẹ̀ ìdájọ́ jáléjáko òní bákan náà wàlíkúdúrọ̀tù tam ọlọ́run ọba àlékọ́lá ó sì ní agbára tó yẹ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè náà nínú ìjà alágbára rẹ̀ jẹ́ pé tọ́lọ́wọ́n bá àlékọ́lá tó bá pè bùbù nǹkan pé òun fẹ́ kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè sọ wípé kí nǹkan rẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ nǹkan àwọn nǹkan míì tó jẹ́ pé kàwáríkù àádà tó tako ìròrí ẹ ká wo ràkúnmí a rí pé ràkúnmí àti òkúta kọ́ńtẹ̀ǹtì wọn ò jọra wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nígbà tí àwọn ọ̀jọ́ ànábì sọ́ọ̀lẹ̀ tí wọ́n sọ wípé kí ànábì sọ́ọ̀lì kó ṣiṣẹ́ ìyanu tó tó bá ṣe àánú àwọn gbàgbọ́ ó ṣe kí ni ọlọ́run bá àlekọ́ láti ní kí ànábì sọ́lù kí ó ní kí ràkúnmí jáde lára àpáta bíìsìnlá pẹ̀lú àṣẹ ọlọ́run bá sọ́nà àtàlá ràkúnmí jáde láti inú àpáta jẹ̀mọ́ mùsùlùmí a rí i pé kọ́ńtẹ́ǹtì ràkúnmí ó yàtọ̀ sí kọ́ńtẹ́ǹtì àpáta ṣùgbọ́n ràkúnmí jáde inú àpáta kí ni ìbáṣepọ̀ kí ni correlation tó wà láàrin ràkúnmí àtàpáta a rí i pé kò sí kíni o kò dọ́ra wọn pàápàá ní afáàbù sọ pé wàlíláhi alqudratu àtààmà ọlọ́run ọba subhanahu wa ta'ala olóni ààyè tí ń jẹ́ agbára ilé tí tó pé tí a sì lè ròyìn rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àbùkù kankan àfáàní fàyíkọ̀rìbóná ilallah wọ́n ní fàlàyà àtàjùlá ṣùfàá ọlọ́run subhanahu wa ta'ala kò bùkátà sí ẹnikẹ́ni tí ó mú ọ̀rọ̀ ẹnikẹ́ni dé sàkáání òun ọlọ́run ọba àlékọ́lá kò bùkátà ẹnikẹ́ni tí ó tún wá táwọn yóò tún lọ mú ní goddess ní àwọn ọlọ́run kéékèèké yẹ pé àwọn wọ̀nyí àwọn ni àwọn èèyàn tí wọ́n ń jọ́sìn fún wọn nílò wípé àwọn ohun tí wọ́n ń jọ́sìn fún àwọn ni ó bá wọn gbé gbogbo tọ́làb gbogbo request gbogbo ìtìjásà gbogbo assistance gbogbo help àwọn ní báwọn gbé lọ́dọ̀ bá subhanahu wa ta'ala wọ́n sọ wípé innana na'buduhum liyakunu shufa'u lana inda Allah kò sí nǹkan míì tá ń fún àwọn yìí kò sí nǹkan míì fún àwọn kéékèèké bí kì bá ṣe lana kó lè bá wípé àwọn ènìyàn bá wa ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fayuqarribuna ila Allah wọ́n sì gbé wa súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí wa hum dalluna fi dhalik àfáàní lórí ìròrí tá a ṣàlàyé à gbogbo ẹnikẹ́ni tó bá ti fọ́ọ̀lù sínú kàtígórì pátá dùláàl inú àánú òun ẹni bẹ́ẹ̀ wa ká iná mọ̀nkán ẹni tó wù kórí nítorí ó jẹ́ kó dáǹdẹ̀nú nítorí ó jẹ́ bọ́ọ̀lùn àwọn ni wọ́n fi lórí gáídé àtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala afáàní fọwọ́ subhanahu alimun ọlọ́run ọba tí ó tóbi ọba tó mọ kànga kúrò níbi ká pa nǹkan pọ̀ mọ́ alimun hmm. ọba tó yẹ wípé olùmọ̀ni alimun aláwázùn alfa'in sígá àlìmùbálágà o ni sígátù fàáì inú àwọn sígátù sí agbègbèbálágà ni pé tá a mọ́ fi mú nǹkan dógóngó tọ́kí àlì ní ìsìn báyìí èèyàn ò lè jẹ́ àlì àfi kó ní àbùdù níwájú ká sọ pé abdul ali ẹrú sí ọlọ́run ọba ọba tó nímọ̀ ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ onímímọ̀ láyé ìjọ tí wọ́n bí wọn kọ́ ni wọ́n di onímímọ̀ o gbogbo in tó orí o mọ̀ nínú ayé o jẹ́ kápẹ́ntà ni o jẹ́ fọ́níṣọ̀ ni o jẹ́ lọ́yà ni o jẹ́ fọkanáìsà ni o jẹ́ ẹnjìníà ni o jẹ́ àfáà ni o jẹ́ pásítọ̀ ni in tó orí o jẹ́ láyé ẹ ìjọ tí wọ́n bí ẹ antajahil aláìmọ̀kan ni ọ níjọ tí wọ́n bí ọ ìjọ tí wọ́n bí ọ ò nímọ̀ nípa kò sí nǹkan kan tó mọ̀ àwọn ìmọ̀ tó padà àkúáyà yẹn ìgbà tó di wípé ọjọ́ ń gorí ọjọ́ lé ọ lórí nínú ẹ̀kọ́ lo tó bẹ̀rẹ̀ sí àkúáyà àwọn ìmọ̀ yẹn a rí wípé tí dókítà bá graduate tán graduate tí ìjọba fún wọn ní ìwé àṣẹ wípé a ò lè ti máa gún abẹ́rẹ́ ó ti lè máa tọ́jú àwọn aláàárẹ̀ a rí wípé tó máa ti graduate doctor lápẹ̀ wọn àìbẹ́ ẹ̀kọ́ doctor lápẹ̀ wọn ṣùgbọ́n doctor tá à ń sọ ìjọ tí wọ́n bí ǹjẹ́ wọ́n sọ doctor ǹjẹ́ wọ́n pe doctor mọ orúkọ rẹ̀ abadan a rí pé kò lè rọrùn lórúkọ kò tí àkwáyà in tí ó fi lè wà entitled sí title yẹn kò tí ní quality tàbí lè pè ní engineer ni o ah lágbájá ni o tàmẹ̀dùn ni o nǹkan báyìí ló jẹ́ o àwọn ohun tí kálukú sọ́ra rẹ̀ nígbà tí wọ́n bí kálukú òun ló máa padà fún kálukú ní táìtù ní tí kálukú wá fẹ́ jẹ́ eléyìí ló fà á tó jẹ́ pé gbogbo àwọn categories a rí wípé òlàmọ́ òun sábàkọ̀ ṣùgbọ́n àrí wípé hmm, àìmọ̀ kan ti pilẹ̀ ìmọ̀ tiwọn walakin Allah subhanahu wa ta'ala alimun ghairu masbuqin bi jahli ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba nímọ̀ olùmọ̀ olùmọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala la yasbuqu ilmuhu al-jahl ìmọ̀ ọlọ́run kìí ṣe àìmọ̀ kan ló pilẹ̀ rẹ̀ ẹ̀rí wípé al-musharaka ń bẹ̀ ìjọjọ sí àyìn kan bẹ̀rẹ̀ pé tọ́ ọlọ́run ọba alim bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà lè jẹ́ alim kan jẹ́ olùmọ̀ ṣùgbọ́n tá a fẹ́ fún ẹ̀ ní pé ìjẹ́ olùmọ̀ ọlọ́run àìmọ̀kan ò pìsìdẹ̀ ìjẹ́ olùmọ̀ ẹnikẹ́ni lórílẹ̀ ayé àti nínú sánmọ̀ ní àgbáyé àti àgbá ọ̀run ìsọ́hàtàbí kò sí tó lè pe àpèmọ́ ìmọ̀ kankan láyé àti lọ́run àyàfi kí àìmọ̀kan yẹn kó ṣáájú ìmọ̀tẹ́ni ẹ lè rò pòun lè àkọ́yà later in the day illa ilmullah àfi ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni al-alim wal-qadir ìròyìn pé ọlọ́run ọba ọba tó lágbára ni kúdúrọ́tún la yasbukuha yusuf bi adam kodo aslan asasan ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba yìí ó ní agbára débi pé agbára rẹ̀ láyẹ̀t bukuhu alkasal àìmọ́lágbára awil aji ìkágara kò sáájú agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí onáà tó wára aláàtú sí àgù almubalaga onáà tó wára lóòtù wọn alfa'id kọ̀díd ọlọ́run ọba àlíkọlá ọba alágbára ni wà kúdúrọ̀ tuhu láyẹ̀sbíkù ha al-ajiz ìkágara àìmọ́lágbára <laughs> kò sáájú ìjẹ́ alágbára ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn èèyàn ṣiṣẹ́ láyé lónìí ara rẹ̀ pé tẹ́ bá dé owó dé onírin lẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn ìbọn ṣe ń gbé irin tó ń gbé irin lọ́tún lọ́sì tó ń gbé ogbé ẹ̀rí pé àwọn wọ̀nyí rìgáàlù yusufuna bilkudra àwọn èèyàn tó ń gbé irin yìí tàbí tẹ́ bá lọ sí oríìtagun ní à ọjà tó ń ta ráìsì ní àkúrẹ́ tí wọ́n ń bíbà yìí a rí i pé àwọn èèyàn ní bags wọ́n sọ kalẹ̀ láti inú tírélà wọ́n gbé sínú ṣọ́ọ̀bù ẹni tó bá ọ̀dà fún ọjà a rí pé àwọn wọ̀nyí a sọ wípé rìjálún mọ̀sùnfúnà bí kúwa wàlkódrọ̀ a ròyìn wọn wípé a ah, àwọn òmíràn yìí wọ́n lágbára o àwọn òmíràn yìí wọ́n nífọ̀ ilé kan o alágbára ní wọ́n o tàbí ká lọ sí dẹ́pọ̀ Dangote níbi tí àwọn ètí tó já sìmẹ́ǹtì sí ká lọ bá rẹ̀ tí ń bí sìmẹ́ǹtì bẹ̀ a rí pé àwọn yìí a ròyìn wọn pé a ah, alágbára ni wọ́n torí pé ẹlòmíì ó lè gbé sìmẹ́ǹtì mẹ́fà sí ẹ̀yìn ọrùn lẹ́ẹ̀kan náà kò sí ní ṣùgbọ́n jẹ̀mọ́ mùsùlùmí ṣé ìjọ tí wọ́n bí àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ṣé a lè gbé àpò sìmẹ́ǹtì kan ní wọn lórí kọ́mọ̀ bọ̀sálì kàánú kò pọ́síbù alágbára ni wọ́n ń tòótọ́ ṣùgbọ́n agbára wọn yẹn ó ní àsìkò tí wọ́n àkọ́áyà agbára yẹn àwọn kankan ti pìsíìdì agbára yẹn òun náà ni ọ̀lẹ òun náà ni ìkágara ìmọ̀lágbára ṣùgbọ́n gbà tí wọ́n dàgbà òun ni wọ́n tó àkọ́ àyà sífà ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òun yàtọ̀ gédégédé ní tó fà tó jẹ́ ká mọ́ fi ọ̀rọ̀ lójú ní wípé àwọn èèyàn tí a bá sọ pé ọlọ́run bá tóbi wọ́n mọ̀ real definition tí tóbi ọlọ́run tá a bá sọ wípé ọlọ́run bá real definition ìjẹ́ olùmọ̀ ọlọ́run tí a bá sọ pé ọlọ́run bá bá lágbára real definition ìjẹ́ alágbára ọlọ́run ọba gbogbo ìròyìn tí ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run ọba tó ní

ọba alágbára ni kúdúrọ́tún láàyẹ̀s búkù ha alájì ìjà agbára ọlọ́run ọba àìlágbára ò ṣáájú ẹ̀ o gẹ́gẹ́ bó ti wà fún àwọn èèyàn wàzú sultan ọlọ́run ọba àlékọ́lá òun sì ni ọba ọ̀gá àgbà tí ẹ pé tó bá ti ọ̀dẹ́ nìkan pé nǹkan yìí bí mo ṣe fẹ́ kó rí nì kò sí ẹnikẹ́ni tó lè sọ pé nǹkan yẹn ò ní rí bẹ́ẹ̀ tọ́lọ́run ọba àlékọ́lá bá sí ọ̀dẹ́ nǹkan pé nǹkan yìí kò ní rí báyìí o kò ní rí bẹ́ẹ̀ tí róhun wallahi ọ́fṣin bọ́dọ̀dún káàbà kí gbogbo ayé sọ pé ààbí ó ti rínú o tọ́lọ̀ bá sọ pé àníṣẹ́ àní kò ní rí bẹ́ẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè jẹ́kì nǹkan ẹ̀sẹ̀ kí ni kó exist kò ẹni tọ́rọ̀ rẹ̀ bá wá rí bá ibi tá lọ gangan nìyẹn eléyìí náà sì ni lúgbù ọ̀rọ̀ wa lónìí tó jẹ́ kò mú òkun ìta fẹ́ fàyọ wípé gbogbo àwọn òòṣà tẹ́ kó kalẹ̀ lẹ̀ yìí gbogbo àwọn èrè tẹ́ kó kalẹ̀ lẹ̀ yìí gbogbo àwọn tìgìdì tẹ́ kó kalẹ̀ lẹ̀ yìí gbogbo àwọn òkúta tẹ́ ń sin àwọn òkúta tó pé ẹ̀yin fúnra yín náà lẹ lọ fọ́ ara yín gbé níbi tó wà ẹ wá sọ di ntí ẹ̀ ń tọ́ epo tẹ́ ń tọ́ sí lórí gbogbo àwọn àjẹ̀nú náà ti wá kún yín lọ́wọ́ lórí ẹ̀ ó ti wá sọ di bàbàrà mọ́ lọ́wọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ ìpátá tó bá jẹ́ wípé ọlọ́run ọba alẹ́ fẹ́ kán mú yín dé ọ̀dọ̀ rẹ̀ wọn lágbára rẹ̀ o tó bá jẹ́ wípé àwọn gangan lẹ̀ ń jọ́sìn fún wọn ní ìwọ̀ láti gba ìjọsìn yín torí wípé kì í ṣàwọn náà dá yín that is the bone of contention àwọn kọ́nà dáyí adẹ̀ ti sọ wípé man la yakhluqu la yu'badu man la yakhluqu la yastahiqu al-ibada ẹni tí ó bá ti nírègún lórí èyàn pé lágbájá èmi ni mo dọ́ mọ́ fojú olóore gún bí o ẹni tí ó bá ti fọ́ọ̀lù sí kàtígórì yẹn nítorí ó jẹ́ èèyàn ló jẹ́ àjẹ̀nú ni nítorí ó jẹ́ nínú ẹ̀dá tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá dá fala yastahiqu ibadata irúfẹ́ òǹtọ̀hún kò ní bùkátà láti gba ìforíkanlẹ̀ wa kò ní bùkátà láti gba rùkú wa kò ní bùkátà láti gba ìtẹ̀kọ̀kọ́ wa kò ní bùkátà láti gba tọ́lábùl ìsìgáàsà lọ́wọ́ wa kò ní bùkátà láti gba nǹkankan lọ́wọ́ wa nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáà tẹ̀síwájú àfáà ni walimuluku fi dúnyá ẹ̀rí àwọn ọba ayé yàtàjú náà la ṣùfà wọ́n bùkátà sí àwọn tí ó mọ̀ báwọn yẹn pẹ̀lọ́dọ̀ wọn ìmọ̀ lìkùsùrù ilmihim bí a nítorí pé ìmọ̀ wọn tó mọ̀ wọn a ó lìnàkìsí kùdrọ́tìm àbí agbára wọn tí ó tó a rí wípé ní ìsìn báyìí ẹnìkan fẹ́ gba nǹkan lọ́wọ́ gọ́vnà ó lè wípé tó ń bá rí kọmíṣánà ó yẹ kí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ gọ́vnà kó ti ṣe kí kó yanjú ẹlòmíì fẹ́ gba nǹkan lọ́wọ́ a president ó lè wípé tó bá mọ mínísítà tó mọ̀ yìí ó lè sún dé ọ̀dọ̀ president kò sí nǹkan míì ju wípé lìkòsú lìnàtúsí kúdírátì àhùlà àwọn tí à ń sọ pé wọ́n lágbára ẹ̀ á rí wípé agbára wọn náà ó wà subjected agbára wọn ó ní limitation So ẹni tí agbára rẹ̀ ní limitation ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ làákàyè ni ẹ jẹ́ ká pèrà wá sí ilé ṣé ẹni tí agbára rẹ̀ ní limitation ṣé òun ló yẹ kí a mọ́ ké gbàjáde lọ bá ni àbí ẹni tó ní limitless power tó ní limitless order tó yẹ pé agbára rẹ̀ ò lópin kódà kò ní bẹ̀rẹ̀ agbára tó yẹ pé àìmọ̀kan kọ́ ni ó sá kò gba ìròyìn àìmọ̀kan ní ìṣáájú ẹni tó jẹ́ pé ìmọ̀ rẹ̀ kò gba ìròyìn afọ́nú ní ìsájú gbogbo olùmọ̀ tí ń bẹ láyé gbogbo ẹnu la fi sọ gbogbo olùmọ̀ tí ń bẹ láyé ní ayé lọ́tọ́ bí kálukú kò sólùmọ̀ kankan nínú gbogbo pàápàá gbogbo ń tàà ń sọ yìí táwọn èèyàn ń sàǹfà lára wa yìí ìgbà tá a dáyé la tó àkọ́ àyà rẹ̀ ká mọ́ sanra wa jẹ kò sẹ́nì kankan tí wọ́n bí ní alim kò sí wọ́n bí wa lórúkọ tí àwọn òbí wa tí wọ́n sọ wá ni wọ́n bí wa wípé lágbájá olùmọ̀ ìyẹn ló fọ́ ìjọ tí olùmọ̀ bá kú làwọn mọ̀ ń kàákún wọ́n kì í ka ìjọ tí wọ́n bá bí olùmọ̀ kú torí pé ìjọ tí wọ́n bí olùmọ̀ olùmọ̀ kì í ṣe olùmọ̀ lọ́jọ́ náà aláìmọ̀kan ni wọ́n Bukhari ó kú ní 26 ìjìrá ìgbà tí wọ́n Bukhari jáde láyé láwọn èèyàn tó mọ̀ kí á ah, Imam Bukhari ti kú torí wípé kí ni ó padà acquire knowledge knowledge tó acquire yẹn ó wá di kí ni ó di títà so àwọn ọba alẹ́ ayé àwọn lè ní bùkátà sí àwọn tí ó mọ̀ ti pẹ̀lọ́ wọn torí pé agbára àwọn òtó nǹkan fọ̀ìsà àìdí ohun aṣùfà òfìsàlì àwọn èèyàn tí wọ́n bá lọ ń jìrẹ̀ bẹ́ẹ̀ bá tọ́lọ ń bá àwọn inú àṣẹ kí àwọn inú mọ̀ pè wọ́n sí àwọn tó subjected àwọn agbára kìí ṣe alikudratu alimutlakọ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi ilé ìta awílò ní kọ́lọ̀n kójọ kó bá fi sínú mizan hasanat ẹni kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a ń gbọ́ birahmati yarhamar wa ètò alhidaya wa rahmatullahi wa barakatuh